إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفا أبصارها خاشعا يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإذا هي زجرة واحدة فإذا هم بالساهرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى أعوذ بالله من الشيطان الرجيم abẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi àìdá ẹ̀mí wa àti kùdìẹ̀kùdìẹ̀ iṣẹ́ ọwọ́ wa. Kudye, àwọn àfọlọ́ wọn bá ṣe olùṣọ́ ó ṣọ́ wa níbi aburú ṣèpọ́n ẹni àgbéjìnà síkẹ̀ tọ́lọ bismillahir pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah ọba tó ṣe kó dùn ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní òkè láyé odò ẹni tó bá ṣe tiẹ̀ àtẹni ó ṣe tiẹ̀ àtẹni tó ṣe tiẹ̀ àti ẹni tí ò ṣe tiẹ̀ gbogbo wa ni ó kẹ́ láyé ṣùgbọ́n tó bá di jọ́gbọ́n dé àlùkìyàmù òdo ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá di jọ́ náà abẹ́ lọ́hún kó mọ́sà ẹ̀ka ẹnìkọ̀ọ̀kan wá kúnú ẹni tí ó kẹ́ níjọ́ náà. àwọn ayat tí a fẹ́ máa ka ní sóràtù nazi'at àwọn àyà bíi mẹ́rìnlá èyí tó kọ́kọ́ ṣáájú. pàápàá jùlọ àwọn àyà bíi mẹ́rin àbí márùn-ún àkọ́kọ́ ọlọ́run ọba ó fi ṣe ìbúra ọlọ́run ọba ń búra fún wa ká lè mọ pàtàkì tó fẹ́ sọ fún wa ọlọ́run ọba ń fi àwọn màláíkà ó ń fi màláíkà búra bẹ́ẹ̀ bá ṣàlàyé fún wa pọ́lọ́run ọba tó dẹ̀dà ní tó bá wu ọlọ́run lọ́nà lè fi búra nínú àwọn ẹ̀dẹ́ ẹ̀ bó bá wu ọlọ́run a fi ara rẹ̀ búra bó bá wu ọlọ́run afẹ̀dá tó dá a fi búra ṣùgbọ́n ò gbọ́dọ̀ búra àyàfi pẹ̀lú orúkọ ọlọ́run nìkan àtàwọn ìròyìn ẹ̀ àtàwọn ìṣesí ẹ̀ àti iṣẹ́ ẹ̀ a gbọ́dọ̀ búra pẹ̀lú ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba ni wọ́n ń والنازعات غرقا والنازعات غرقا ọlọ́wọ́ bá ní mo búra wáwù yẹn wáwù kọ́sàm ó ní annazi'at ọlọ́wọ́ bá ń búra pẹ̀lú àwọn màláíkà àti iṣẹ́ tọ́lọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́ ọlọ́wọ́ bá ń pe àwọn màláíkà níbí yìí pẹ̀lú ọkọ̀ ọṣẹ́ èyí tó gbé fún wọn wọn nẹ́sẹ̀ àti gọ̀rẹ́kọ́ wọn nẹ́sẹ̀ àti gọ̀rẹ́kọ́ humul mẹ́láíkà àwọn náà ni àwọn mẹ́láíkà alẹ́tí tanzaul arwah àwọn mẹ́láíkà tí wọ́n máa ń gbẹ̀mí tí wọ́n mọ́ tí wọ́n bá nà zá nǹkan ó náà ní ká fa nǹkan yọ pòkì bí ìgbà tí èèyàn bú awọ lára ẹran tí èèyàn wá fi agídí fa awọ ọ̀hún jáde tó wá sí mẹ́ran nà zá nìyẹn ọlọ́wọ́n bá ní wọ́n nà zá tí ọ̀rọ̀ kan ọlọ́wọ́n bá ní mo búra pẹ̀lú àwọn màláíkà àwọn tó ṣe wípé wọ́n nàzáà ó mú títa ríro lọ́wọ́ lápòjúwe tí wọ́n bá nàzáà nǹkan kúrò níbi nǹkan afàbùkù sára nǹkan yẹn ìyàtọ̀ ń bẹ láàrin khala'atu taubi mo bọ́ sọ nìyẹn wánà záà nuzi àtàwùbùwù wọn gbà sọ lára ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ó bọ́ sọ wọn gbà sọ lára ẹ̀ tí wọ́n bá nà záà ó náà ká fa nǹkan yọ ní fífà àti líle gárkán ká tún wá jẹ́ kó jindò ká mọ́ gbà ní tìtàánú gárkán ká tẹpẹlẹmọ kó jindò kó múnira lọ́wọ́ níbi gbígbà ọlọ́run ọba ń fi àwọn màláíkà tí wọ́n máa ń gbẹ ẹ̀mí àwọn kèfèrí òun lọ́lọ́run ọba gbà lérò pẹ̀lú wa nàzẹ̀ àti ọ̀rẹ́ kọ́ ọlọ́run ọba ni mo fi àwọn màláíkà tí wọ́n máa ń gba ẹ̀mí àwọn tó gbélé ayé ṣẹlọ́n tó gbélé ayé lòdì sífẹ̀ẹ́ tọlọ́run nígbà tán bá fẹ́ jáde láyé àwọn màláìka tí ó gbẹ̀mí wọn ní ti ti nira ní ti ti túláàsì ní ti ti fara ni wọ́n tí wọ́n nà záàrú wọn gárakọ́n ní ti gbígbà kí wọ́n já nǹkan ní kí pàtì ọlọ́run láwọn màláìka tá a gbèrú sẹ́bẹ̀ẹ́ fún ọlọ́run ọba ni mo fi wọ́n búra. ọlọ́run ọba ni bẹ́ẹ̀ sì ni a tún búra pẹ̀lú àwọn màláíkà tí wọ́n mọṣẹ́ wọn níṣẹ́ nàṣàtọ̀ nínú nàṣàt téèyàn ó jáfáfá nídìí iṣẹ́ bá a ṣe ní kó ṣe kó ṣe bẹ́ẹ̀. والناشطات نشطا ọlọ́wọ́ bá ní mo búra pẹ̀lú àwọn màláíkà anáṣítù ni wọ́n ń lò lè àrùwáhìl mùmìní fún ẹ̀mí tàwọn mùmìní nígbàtí màláíkà bá fẹ́ gbà anáṣírùn ó ní fún ẹ̀mí àwọn kèfèrí wọnà ṣetọ́t ọlọ́wọ́n bá búra pẹ̀lú àwọn mọ̀lẹ́kà tí wọ́n ń gbẹ ẹ̀mí ní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ nà ṣetọ́ tí wọ́n sì mọ̀ṣẹ́ wọn níṣẹ́ tí wọ́n jára mọ́ ẹ̀rí wípé ìnira tó tóbi ó náà ní téèyàn bá fẹ́ pa ẹran èèyàn wá lọ mú ọ̀bẹ tẹnu rẹ̀ ò mú fi ń gbo ẹran yẹn lọ́rùn ó ti wá rẹ́ ó ti wá rẹ́ kò rẹ́ délẹ̀ ó tún wá ń tún fi ọ̀bẹ yẹ pọ́nlẹ̀ ẹ̀mí ò tí ì já lára ẹ̀rin ó tún fi ń gbó ẹ̀ rí i pé ìnira tí yẹn ó rí yóò pọ̀ ju ẹran tá a pa pẹ̀lú ọ̀bẹ tó mú tókè bá a ti gbélé lẹ́mìí fẹ́ lẹ́ẹ̀kan báyìí ó náà ló wọlé nashtu nìyẹn ẹ̀mí mùmíní bí ó ṣe lọ nìyẹn ní tìrọ̀ bó tilẹ̀ jẹ́ wípé náṣítù náà kò túmọ̀ pé ẹ̀ta èrò ò sí mbẹ̀ ṣùgbọ́n kan jù kan lọ ni anábíwá Muhammad sallallahu alaihi wasallam bàtà nàbí fẹ́ jáde láyé anábí ni inna lil mawt la sakarat anábí ni ah, a ìnira ń bẹ níbi ikú sallallahu alayhi wa sallam ní tó bá fi lè mú ànábì sọ bẹ́ẹ̀ ta ló tún kù ìnira yóò jura wọn lọ ni kò sẹ́ni tí ó jáde láyé tẹ́mi yóò jáde lára ẹ̀ tí ò ní mọ̀ pé nǹkan jáde lára òun náà wà na ṣetán. wà tí na ṣetán. ọlọ́run tí wọ́n ó gba ẹ̀mí àwọn mùmìnì ní wàrà ń ṣèṣà ní kíákíá tí wọ́n ò ní gbàsìkò tí wọ́n ó tètè gbá kó lè lọ pàdé ìkẹ́ tọ́lọ́wọ́n bá palẹ́ ṣe ilẹ̀ fún ṣùgbọ́n mi àwọn kèfèrí bí wọ́n ṣe ń gbà tí wọ́n mọ fà tí ó mọ múnira lọ́wọ́ anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi ṣàlàyé gbígba ẹ̀mí mùmìnì àti gbígbẹ ẹ̀mí kèfèrí nínú hadithi àfáàwá albara bin azib hadithi tó gùn ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ àlàyé yẹn pátá ó bẹnu hadithi náà àfáàwá bara bin azib òní kúnna fi janazatin fi baqi ilgharqad ó ní àwa ẹnìkan kú lọ́dún kan gbogbo awa wà bí jìnnìza rẹ̀ ní bakil bakil garkat òun náà ni ibi itẹ́ tí wọ́n máa ń sìn wò sí nígbà náà fọ àtàánà nàbí sallallahu alayhi wa sallam faqa'at ànábì bá wàá bá wa ń bẹ̀ ànábì jókòó faqa'adna hawla gbogbo àná ìjókòó lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam ka'anna ala ru'usina at-tayr oníkàlùkù dákẹ́ àfi bí ìgbà tí ẹyẹ ń bẹ lórí wa táàfẹ́kẹ́yẹ yóò fò bẹ́ẹ̀ ni gbogbo wa ara wa ṣe sílẹ̀ nínú tá a rí mú jáde ń bì í a rí pé kò sí láì fi ń bẹ̀ tí bùkátà bá béèrè kéèyàn ò jókòó níbi náà ti fẹ́ sìnkú ní tẹ́ kò sí nǹkan tó bóre yẹn lè jókòó bẹ́ẹ̀ torí pé mo ti gbẹ́ nìkan tó sọ bẹ́ẹ̀ rí pé láà haram tí wọ́n fi sìnkú tán tẹ́ẹ̀ fi kúrò ní tẹ́ nìkan gbúdọ̀ jókòó sàábẹ́ ní fakọ́ àrẹ rọ̀sọ́ anábì jókòó fakọ́ adùnà haula gbogbo anáà jókòó lẹ́gbẹ̀rẹ̀ ṣùgbọ́n o àṣàròyé o oníkàlùkù dákẹ́ fẹ́ kàánà ala ru'usina at-tayr wa huwa yulhadula wa huwa yulhadula wọ́n ń gbẹ́ láàdí ẹni tó kù yẹn wọ́n ń gbẹ́ sàárè rẹ̀ bí wọ́n ṣe ń gbẹ́ anábì náà ń tọ́ka ẹsẹ̀ ẹgbẹ́ báyìí faqala anabi wa sọ wípé nígbà tí wọ́n gbẹ́ sàárè ń tán anabi wa ni a'udhu billahi min adhabil qabr salafi marat anabi ni tọ́ ọlọ́run sọ mi níbi ìyanu sàárè o anabi sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sallallahu alayhi wa alayhi wa sallam abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kó sọ àwa náà níbi ìyá sàárè o kó sì sọ wa ní ibi ìyá jùmọ̀jà kìlẹ̀ àmọ́ thumma qala sọ wípé innal abda anábìnrin dájúdájú ẹrú sin ọlọ́run ìdàkánà fi ìkìbálì min al-akhirah tó bá dojú kọ alkiyama báyìí wọn kìtọ́ ìmìnà dúnìyà tí n tó kù tí ó ṣe láyé ti dùpẹ́ tó yẹ pé níjọ́ náà ni ó jáde láyé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ nazalat ilayhi malaika àwọn màláíkà wà bẹ̀rẹ̀ lórí jẹ́ pé jọ́ tó ń kálukú ọba ìjọ́ tó ọba ti rí màláíkà ọba ìjà ìlà ìjọ náà àwọn mọ̀lẹ́kà ó sọ̀kalẹ̀ kàánà ojú ahun asham ojú wọn yóò dà gẹ́gẹ́ yóò mọ́lẹ̀ gbòò gẹ́gẹ́ bí oòrùn bí ìgbà tí oòrùn mọ́lẹ̀ dò báyìí lójú wọn ti mọ́lẹ̀ àwọn mọ̀lẹ́kà náà fọ̀yàjìlísù nà mí ni wú mọ́dẹ̀lbàṣọ́ àwọn mọ̀lẹ́kà yóò dúró lọ́ọ̀kan wọn ò ní súnmọ́ ní òdiwọ̀n ibi tẹ́ni yẹn bá ń wò lọ́ọ̀kan gbogbo ibi tó jù lè dé pátá yóò mọ̀ rí àwọn mọ̀lẹ́ka yẹn lọ́ọ̀kan àwọn èèyàn máa sọ pé ẹni wọ́n gbé lọ hospital yóò ní sọ̀rọ̀ hospital lẹ́ẹ̀fì máa rẹ́ lómi yóò ní sọ̀rọ̀ hospital ẹjọ́ owó ṣe ní ẹ̀sà fóun lẹ́ba yìí nítorí wípé òun náà ti rí tí àwọn èèyàn tó kú ọ̀rọ̀ yìí أرسل عليكم عقبة حتى إذا جاء أحدكم ثم يجيء ملك الموت nígbà tó bá ń wo àwọn màláíkà yìí malakul mọ́t gangan màláíkà kú tí ń gbẹ̀mẹ̀ yóò bá dé hátà yajlisa inda ra'sihi bóun bá ti ń bọ̀ òun ò ní dúró lọ́ọ̀kan ìgbèrí rẹ̀ báyìí wọ́n wà jókòó sí fayakul yóò wà máa sọ wípé ayyatu an-nafsu tayyiba ukhruji ila maghfiratin min Allah wa ridwan yóò wà máa sọ sí létí pé ìwé ẹ̀mí tó mọ́ ìwé ẹ̀mí dáadáa máa jáde lọ sínú àforíjì ọlọ́run ti foríjì máa jáde lọ sínú ìyọ́nú ọlọ́run fatakhruju qal anábìwá ní fatakhruju ẹ̀mí yẹn ó wà máa jáde tẹ̀síìlú kàmá tẹ̀síìlú kọ́kọ́rọ́tì mi ń fi yí sàkà bí ìgbà téèyàn ń da omi tí ń kán téèyàn gbé ẹ̀kíní kéèmù téèyàn rọmi sí téèyàn wá ń sẹ́ omi tómi wá ń kán tó tó tó tó bẹ́ẹ̀ lẹ́mí yóò ṣọra máa kán bọ́lẹ̀ yóò ra máa kán bọ́lẹ̀ ìyẹn lọ́wọ́n bá ń sọ tó fi pé wá ń ná ṣe kọ́ tí ná ṣe kọ́. الشقاق لشقاق فيأخذها ملك الموت يو أموه منا فإذا أخذها لم يدعوها في يدي طرفة عين bó bá ti gbẹ ẹ̀mí òun àwọn mọ̀lẹ́kà tó ń dúró lọ́ọ̀kan tó ń wo òun ò ní dé ẹ̀mí yẹn ó lò ṣẹ́jú kan lọ́wọ́ ẹ̀ wọ́n sáré wọ́n lọ bá hátà àyàkùdúwà wọ́n bá gbẹ ẹ̀mí yẹn fàyàjì àlúwà fi dhalika al-kafan wa dhalika al wọ́n wà á fi ẹ̀mí ẹ̀ sínú káfánì bí ankachifu kan bí aṣọ funfun kan tó kún fún òórùn tí ń já kánmúkánmú òórùn lọ́fíńdà wọ́n fi ẹ̀mí ẹ̀ síbẹ̀. wa yakhruju minha ka atyabi nafkhatin misk wujidat ala wajhi al-ard òórùn tí ó máa jáde lára ẹ̀mí òórùn yẹn yóò dùn ún pọ̀ ju èyí tó dára jù lọ nínú lọ́fíńdà àlùmísìkì téèyàn lè rí lórílẹ̀ òórùn yẹn ó dáa jù bẹ́ẹ̀ lọ. fọyàs àdúnà bí a wọ́n wà máa mú ẹ̀mí náà lọ sókè fàlàyé mọ̀rọ̀ nàbí a yẹn alàmẹ́lẹ̀ ibn mẹ̀láìka ẹ̀mí yóò ní kọjá lọ́dọ̀ àwọn màláíkà kan ilẹ̀ àkọọlù máa dọ̀rọ̀ fayakuluna fulani ibn fulani lágbájá ti jáde láyé lágbájá ọmọ lágbájá ẹ̀mí rẹ̀ là ń mú bọ̀ yìí bí aksan asma'ihi allati kanu yusammuna fi dunya èyí tó dánú ọkọ̀ tán máa pè láyé òní wọ́n fi pè é hatta yantahu biha ila sama'i dunya wọ́n wà mú dé sánmà lé ayé fayastafti'una la fayuftahula àwọn mọ̀lẹ́kọ̀ wà mọ́ bá ẹ sílẹ̀kùn sánmà bọ́n bá ti ń gbọ́ báyìí lójú ẹsẹ̀ ni wọ́n sílẹ̀kùn sánmà fàyẹ̀ṣe àhú mìkúlì sàmáín àyè fàyẹ̀ṣe òhú mìkúlì sàmáín mọ̀kọ̀rìbú ha ilẹ̀ sàmá ilẹ̀ ti tẹ̀lé ha àtàyẹ̀ntẹ́ yẹ̀bí ilẹ̀ sàmá ilẹ̀ ti títí tí àwọn tó wà ní sánmà kejì ó tún fi gbà lálejò títí tí wọ́n fi mú dé sánmà kejì nígbà tá bá wá mú dé bẹ́ẹ̀ fayakulun fayakulu Allah azza wa jal ọlọ́run tí ọlá rẹ̀ ga ní sáàtì ọlá ọlọ́run wà ní uktubu kitaba abdi fi illiyin ẹrú mi tó jáde yìí ẹ lọ kọ́ sínú àkọọ́lẹ̀ àwọn tó wáyé tán ráyé wá tí wọ́n ráṣe yọrí ṣe tí wọ́n ga nípò lọ́dọ̀ àwọn ọlọ́run ibi tí ó lójú oko èèyàn tí wà ń bẹ ẹ lọ kọ́ orúkọ ẹ síbẹ̀ ọlọ́run jẹ́rìí gbogbo àwọn mọ̀lẹ́kà náà jẹ́rìí pé lágbájá wáyé ọ̀rọ̀ ayé wọ́n sì jáde láyé lẹ́yìn tọ́lọ́run yọrí ṣe ọlọ́run anìkan lọ kọ́ orúkọ ẹ síbẹ̀ ọlọ́run mọ́sẹ̀ ṣètò gbogbo abẹ́ ọlọ́wọ́ ni wà ìdú ilẹ̀ ard ọlọ́wọ́ ni tọ́ ọya ẹ̀dá padà sílẹ̀ fa inni minna khalaqtuhum wa fiya u'iduhum wa minna ukhrijuhum taratan ukhra ní ta fi ní kẹ́ ẹ̀dá padà sílẹ̀ náà nítorí pé ilẹ̀un náà láti dá ibẹ̀ láti dá padà sí ibẹ̀ náà láti kó wọn dìde so kò lè sáàyè kò sáàyè rẹ̀ ní sìn ẹ̀dá padà sí ilẹ̀ fàtúhádù ruhu min jásàdì yìí àsìkò yẹn ni ó ṣe déédéé àsìkò tí wọ́n bá sin tán lórílẹ̀ ló fi jẹ́ pé ìgbà tán bá ń dá padà bí wọn ò bá tí ì parí jìnnìsà rẹ̀ ẹ̀mí yẹn ò tí ì ní lọ bó sí lára nígbà wọn bá parí sísin rẹ̀ tán táwọn èèyàn padà tán lọ ẹ̀mí yẹn ọkàn lọ bá ń bẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí lápèjúwe tó súnmọ́ ọ̀sẹ̀ ní text message sẹ́nìkan ẹnìyẹn wá pa sẹ́ẹ̀tì bọ́tàn sẹ́ẹ̀tì yẹn lẹ́yìn oṣù kan kí ni ó ṣẹlẹ̀ mẹ́sẹ̀jì yẹn wọlé bẹ́ẹ̀ náà ni wùwà tí wọ́n ń palẹ̀ mọ́ ẹgbẹ́ dáadáa ẹgbẹ́ kìíní kan ẹ̀mí yóò tí ì nípa nígbà bá sin tán tó ń kálukú kúrò mẹ́ ẹ̀mí yóò padà sí i. anabi sallallahu alayhi wa sallam anabi ní fayatihi malakani fayujilisani àwọn màlẹ́kà méjì ó wà bá nínú sàárè nígbà tó dẹ́mi padà sí wọn ó dájọ́ kulẹ̀ fayakulani lahu man rabbuk ta lọ́lọ́run ọba rẹ fayakulu rabbillah rabbi allah yóò ní ọlọ́run ọba mi ni allah fayakulani lahu wa ma dinuk ẹ̀sìn wo ló ṣe ń gbà tó wà láyé ló jẹ́ pé àwọn olùsí àwọn aláìmọ̀kákọ́ ni pé àwọn ọ̀sẹ̀sìn táwọn o àwọn wà lábẹ́ bẹ́yà gírèsì àbí kankan yóò máa sọ fún mọ̀lẹ́kà ń jọ́nà wọ́n bèèrè kí wà máa dínú kí ni ẹ̀sìn rẹ islam yóò ní islam ní ẹ̀sìn mi fàyàkùlù nàlá ma hadha ar-rajulu alladhi bu'itha fikum kí ló rí sọ nípa arákùnrin tá a rán sí yìí tí ṣe ànábì muhammad sallallahu alaihi wa sallam fayakul wa rasulullah yóò ní òjíṣẹ́ ọlọ́run ní ọlọ́run ló ránṣẹ́ ìdí ni tá a fi ń sọ fún wa wípé ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀sìn wa kọ́ sí ànábì sallallahu alaihi làfà àbúzọ pé wà mẹ́ni hàtà bẹ̀rọ̀ sólè fàkọ́dínà jáàmì نيراني ومن أتى بالرسول فقد نجا بالنيران ọlọ́run ò ní béèrè pé ṣéwù kìíní kan ṣéwù tàmàdò kan níjọta wí màlẹ́kà ò ní béèrè yẹn lọ́wọ́ yìí ànábì ni wọ́n béèrè sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó bá sọ eléyìí tán wọ́n wà béèrè àwọn mọ̀lẹ́kà méjèèjì wà béèrè wọ́n mọ̀ àlámàkà bí háàdà tọ̀ gbogbo ń tọ́ wá sọ tá a bí ọ́ tó dáhùn rẹ̀ yìí bó o ló ṣe mọ̀ fayakulu qara'tu kitaballah yóò ní mo kàtírọ̀ ọlọ́run ti ṣe Qur'an fa amantu bi mo gbàgbọ́ wa sadaqt mo sì ṣòdodo pẹ̀lú tí mo kà mo fi ṣiṣẹ́ fayunadi munadi minas sama ìpè kan wà wá láti sánmà ansọdakọ abdi ìpè kan wà láti sánmà pé ẹrú mi ṣòdodo fa afrishuhu fil min aljanna ọya ẹ̀dá ìtẹ́ rẹ̀ lẹ̀ láti inú àlìjẹ́nà oníkẹ́ ti tẹ́ ìtẹ́ rẹ̀ wá kó wá bá nu sàárè ibi tó wà ìtẹ́ láti inú àlìjẹ́nà oníwó tẹ́ waftahu lahu baban min aljanna ẹ ṣílẹ̀kùn abala abìkan fún nínú àlìjẹ́nà fàyà àti ìmìrí ìhà wàtí ibi ha kí òórùn àlìjánà lọ́fíńdà tó dùn kó máa gbóòórùn rẹ̀ ó sì bẹ̀rẹ̀ nù sàárè níbi tá a sísí wàyú sàúlá òfin kọ́bùrì yìí má dàbà sọ̀rọ̀ yìí nígbà tẹ́yìn ọgbẹ́ sàárè rẹ̀ ẹ̀ka àwọn ẹsẹ̀ mẹ́fà ọlọ́run ni ọya ẹ wá fẹ̀ sàárè rẹ̀ kó fẹ̀ kó ṣe pé gbogbo ibi tó bá ti ń wò lọ́ọ̀kan pátá sàárè yóò máa fẹ̀ lọ́bẹ̀ yóò máa fẹ̀ lọ́bẹ̀ nínú sàárè قال anabi tún wàyà àti ìrọ́jùlùn حسن wajhi hasanul thiyab tayyibur rih àwọn ọkùnrin kan ó bá tún wá bá nù sáré ọkùnrin náà yóò rẹwà aṣọ ọrùn rẹ̀ ó da òórùn ara rẹ̀ ó da fayakul yóò wá máa sọ fún wípé abshir bílẹ̀dì yasuruk ìwọ arákùnrin ìdùnnú ni ti ẹlẹ́ni hadha yawmuka alladhi kunta tu'ad eléyìí ni ọjọ́ náà tí a bọ́ ṣe àdéhùn fayakulu lahu man ant arákùnrin yóò máa béèrè pé ìwọ arákùnrin tó wá bá mi yìí ta ni ọ́ fàwájú okalwájú olèdí yẹjí ubilxe ojú rẹ̀ bí mo ṣe ń rí ojú ẹni tó mú dáadáa wá báyàn ni fayakulu yóò wà ní àná amaluka salih iṣẹ́ rẹ̀ tó ṣe láyé ìntọ́lọ̀ ń fi mí dà òun rí ìntọ́lọ̀ ń sọ mí dà òun nìyí ń wà máa bọ́ ṣe fàájì nìyí ẹni tó gbé téèyàn bá ń rí inú èyí ó máa dùn lẹ́wà àti nírìísí ọlọ́run ó sọ iṣẹ́ eré tó ṣe yóò sọ dábẹ́ jàmáà téèyàn bá ronú lórí gbogbo eléyìí èyí ó bẹ̀rù ọlọ́run pẹ̀lú iṣẹ́ ọwọ́ èyí fàyàkùn anabisalaam wa sọ pé arákùnrin náà máa sọ báyìí pé rọ́bì yóò ní ọlọ́run akimi sáà ọlọ́run jẹ́ yóò tètè parẹ́ hatta arija ila ahli wa mali kí n lè pàdé àwọn fámìlì mi nítorí pé wọ́n nìkan ló wà ní sáré gbogbo gbígbádùn yẹn ṣe pọ̀ tó yọ mọ̀ pé ah, kóun tiẹ̀ lè sọ ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó lọ́rin àjò ìgbà tí wọ́n ń lọ́rin àjò kò mọ bọ́ọ̀n ó ṣe rí tomijé lójú tomijé lójú ní fi ń lọ ìgbà tó wá dọ̀hún gbogbo ẹ̀ wá di gbẹdẹmukẹ njẹ́ ọ̀kọ́ mọ̀ wùlù pé jòun ọkọ̀ lulẹ̀ kóun ọ sọ ìgbádùn tó ń rí tó bá pọ́ ọdún méjì lólówó lóun ó lọ ọdún kan kó tiẹ̀ kọ́kọ́ wá lé náà kó wá sọ fún wọn yóò wá ya píkítọ̀ yóò ṣe gbogbo ẹ̀ yóò tẹ́kì káàmù àwọn píkítọ̀ oríṣiríṣi kó fi lè hàn àwọn ará irú ìgbádùn tó ń gba ṣùgbọ́n nínú sàárè kò ní sàǹfààní ẹ̀ yóò wá máa dun ẹnì kọ̀ọ̀kan nù sáré pé ọlọ́run á ah, ṣèbí ìgbà táyé bá parẹ́ látòrí ra wa ọlọ́run dá yóò tètè parẹ́ làwa sì ń bẹ lórílẹ̀ lánàá ọlọ́run dá yóò tètè parẹ́ àwọn tí ń bẹnu sàárè ń bẹ lọ́n káyé tètè parẹ́ fẹ́ni tí ọba ṣiṣẹ́ ní o torí pé kì í ṣe wípé kò rí dẹ́kun ṣùgbọ́n tí wù ní kóhun ráwọn ará léhun kóhun lè sọ ìgbádùn ń rí ń bẹ bima ملها وجاء من أقصى المدينة رجل يساق لا يقوم تبع المرسلين تبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه سورة ياسين نعم ọ̀wálò nínú ìgbà tí wọ́n pa arákùnrin yìí nítorí pó ṣe tọ́lọ́run tí wọ́n pa ọlọ́run wá ń gbé ọ̀rọ̀ rẹ̀ wá ọ̀rọ̀ tí ń sọ nígbà tí wọ́n pa á tán فمالي العبد الذي فطرني وإليه ترجعون ومن يلعب أعبد الذي فطرني وإليه ترجعون. àwọn ànábì ọlọ́run kan ọba rán wọn sáwọn ìran kan náà ní Israel wọ́n lọ jíṣẹ́ ọlọ́run fún wọn bàtọ́lọ́run rẹ ní àkọ́kọ́ wọn ò gbà á tún nìkan wọ́n tún fi wọn وجاء رجل من أقصى المدينة وجاء من أقصى المدينة رجل arákùnrin kan wọn ni òun wá inú ìlú wọn ló ń pọ̀ sẹ̀sẹ̀ láti lè wá sọ̀rọ̀ gbé àwọn òjíṣẹ́ ọlọ́run táwọn èèyàn ò gbà á sọ wípé kọ́ láyà wọn kàlẹ́ kan. kọ́lá ya kọ́ mi ó wá ń sọ wípé ẹ̀yin èèyàn mi ẹ̀tẹ̀bẹ̀ ọ̀rọ̀mọ̀ọ́sẹ̀lẹ̀ kí ló dé àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán sí wa yìí ẹ jẹ́ ká gbà wọ́n gbọ́ àwọn èèyàn rẹ̀ wá ń sèmọ̀ pé ṣé wọ́n ti gbàgbọ́ ni ṣó mọ̀ wọ́n rí ni tó fi ní ká gbà wọ́n gbọ́ ó ní ẹ tẹ̀lé wọn torí àwọn tí wọ́n wá bá yín tọ́lọ́wọ́n ọba ni wọ́n ń sọ fún yín torí ara yín náà ni wọ́n ń sọ fún yín wọn owó ìyà kankan lọ́wọ́ yín ẹni ìmọ̀nà sí ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ọba ti fi wọ́n mọ̀nà kódà èmi tẹ́ wò yí gan kí ni ń sọ kó ṣe mí tí ń fi wá sọ pé òun ní máa jọ́sìn fọ́lọ́run ọba tó dá mi wa ilayhi turja'un. ṣùgbọ́n lọ́wọ́ náà ni gbogbo wa yá lápadà sẹ́rí padà sọ́dọ̀ ẹ̀. àtàkùn mi dùn ní àríhà. kí ló ṣe yín tẹ́ ẹ fẹ́ mú ọlọ́run míì lẹ́yìn ọlọ́run tó dá yín. kò sí ń tẹ́ lè ṣe tọ́jọ èmi lójúmọ́ mi ò bẹ̀rù yín torí pé ọba mi tó bá fẹ́ fìnira gbá mi mú wọ́n wá lo iyùrídínní rahmanu bidurin rahmanu ló lò ó sọ ọ̀rọ̀ yẹn pẹ̀lú àníyẹni tí ń tàn mọ́ ìkẹ́ ọlọ́run tọ́lọ́wọ́n bá mi ọba oníkẹ́ tó bá pajúdà sí mi tó bá fẹ́ fi ìnira gbá mi mú kò sẹ́nì kankan tó lè rọ̀ mí lọ́rọ̀ شفاعته شيئا ولا يمكن kò sẹ́ni tó lè gbà mí lẹ̀ ìyẹn tí mo kí mi ò bẹ̀rù yín ẹ ti múra pé fẹ́ pa àwọn òjíṣẹ́ ọlọ́run yìí ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ò ní pé ká má sọ òun ló jẹ́ kí n sọ fún pé ẹ wọn tí wọ́n ń sọ aráàlú bẹ̀ náà ni ṣùgbọ́n wọn ò mọ̀ kó ti gbàgbọ́. إني إذا لفي ضلال torí pé tí n bá lọ sọ pé orí ìlànà tẹ wà yẹn lèmi náà dúró lé lórí idan ajẹ́ pé láfẹ́ ajẹ́pẹ̀mí náà ti ń bẹ nínú ojú ọ̀nà àánú èyí tó fojú hàn tó bá pé ń tẹ́ fẹ́ gbọ́ lẹ́nu mi tẹ́ ẹ̀ tí gbọ́ ẹ jẹ́ kí n sọ kó yé gbogbo yín ní àmàntù èmi náà ti gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba tó dá yín tó ń ṣètọ́jú ẹnì kọ̀ọ̀kan yín ẹ tẹ́tí kẹ́ ẹ mọ gbọ́ nínú ìlú yẹn mọ̀ pé ẹnìkan gbàgbọ́ ṣùgbọ́n èmi ti gbàgbọ́ mo sì sọ lójú yín. ìgbà tó wá sọ ọ̀rọ̀ yẹn tó ló ń gbàgbọ́ ọba ìlú yẹn ni ó lọ pa báwọn wọ́n sì mú wọ́n sì pa ìgbà tí wọ́n wá pa á tán gbogbo tá a wá ń sọ ọ́ bọ̀ yìí ọlọ́run ti wá ní kó máa ṣẹlẹ̀ sí nínú sàárè ọ̀rọ̀ tó wá fẹ́ sọ fáwọn èèyàn rẹ̀ tí ò lè rí sọ fún wọn ọlọ́run wá gbé ọ̀rọ̀ tí ń bẹ nínú ẹ̀mí rẹ̀ yẹn jáde nínú alukur'an kí ni wọ́n ń rò nínú ẹ̀mí rẹ̀ nígbà tí wọ́n pa á tán tó ń bẹ nínú sàárè. nígbà tí ọlọ́run wá ní òtí dọ́mọ àlìjánná gbogbo gbádùn àlìjánná kó máa bá nínú sàárè. ọwọ́ ní kọ́lá yà lẹ́ ìtàkà omi àlàmú. a ó mọ̀ ṣe o ìbá sì da ni kọ́bálẹ̀ pàwọn èèyàn mi tí wọ́n bá mọ̀rù tí mo wà lẹ́yìn ìgbà tí wọ́n pa mí tán ni látara pé wọ́n pa mí látara pé mo gbọ́ lọ́wọ́n ọba gbọ́tán pa mí nítorí tọ́ lọ́hún gàfárà lé ọlọ́run ọba ti forí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó sì ti ṣe mí lọ́kan nínú àwọn ẹni tó yẹ sí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ nu sáré ni ṣùgbọ́n nítorí pé kò sí wàyí mọ́ kùránì ò sọ̀kalẹ̀ mọ́ ni ò jẹ́ ká máa gbọ́ tàwọn èèyàn míì náà tí wọ́n ń rò nínú sàárè ẹni tó bá ṣe tọ́lọ́hún tí ó mọ̀ wú ni káyí tètè parẹ́ kó lè wá sọ tó ń rí níkẹ̀ nígbà tó ń bẹ nínú sàárè tó bá wá dìgbà tọ́lọ́hún bá gbé gbogbo ẹ̀dá dìde tí kó wá bá wá ríra wọn tí ọkọ bá ti ń sọ ti ìyàwó sọ pé kódà èyí tèmi náà rí rè nínú منهم حبيب نجار يدعو يا قوم من لم يوصل ولم يسلم بالأولين لكنهم سعدوا أخيرا وأصيبوا في الصالحين منهم حبيب نجار يدعو يا قوم اتبعوا ورجل مؤمن غافر وامرأة في أولاد بطون وولد مؤمن يهودي أدرك صحبا للنبي كانوا من شهداء الحق على الأرائك ينظرون على الأرائك ينظرون tó se bánà bí ṣe sọ bí ó ṣe rí nìyẹn torí pé kìí sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu ní sọ nìyẹn jàmá ńgbà àti wá gbọ́ báyìí iṣẹ́ ọwọ́ kó wá ní ó jẹ́ kí kó wá sí yìí bí kó wá bá ṣe ṣe láyé kóníkàlùkù náà ó bira rẹ̀ o sì lè sọ pé yóò yà kó pẹ́ ṣùgbọ́n bó ti wulẹ̀ kó pẹ́ tó yóò padà yá ń jọ kan kárònú tànàbí ni yóò ṣẹlẹ̀ eléyìí yóò máa jẹ́ ti gbogbo àwọn tọ́lọ́hún bá ní kẹ́mì wọn ó jáde pẹ̀lú rọrùn ọlọ́wọ́n bá sọ pé àwọn mọ̀lẹ́kà tí ó ṣiṣẹ́ rẹ̀ níjọ́ náà òun fi wọ́n búra wọn ná ṣèkọ́ tí ná ṣèkọ́. wọ́n ná ṣèkọ́ tí gbàtà anábì sọ ti mùmíní tán àdísì yìí gùn anábì tún wá sọ pé wà innal abdal kafir anábì ní kẹ́ẹ̀rí ẹni tó bá jẹ́ ẹrú tó gbélé ayé kọtọ lọ́hún idha kana fi inqita'i min ad-dunya wa qibali min al tó bá ti di àsìkò tó ń dágbére fáyé tó dojú kọ alkiyama nazala ilayhi minas sudul ujo àwọn mẹ̀lẹ́kà kò sọ̀kalẹ̀ wá bá rakiraki lójú wọn dúdú ma'ahum alimamso àkísà ẹlẹ́gbin ni wọ́n mú lọ́wọ́ tí ó máa rùn fayadilisuna mini umudalbasor wọ́n ó wà á jókòó sọ́ọ̀kan náà ní dèédé ibi tí bá ń wò yọ́ mọ̀ wọ́n lọ́ọ̀kan báyìí yóò máa yàgbé ara kò ní lè sọ̀rọ̀ mọ́ in tó ń rí òun ló ń bà á lẹ́rù ọlọ́run kó mọ́ta ẹ̀ṣọ́ ń bẹ̀ fayajlisuna minhu madalbasar madalba summa yaji'u malakul maut malaika kuwa wà dé ata yajlisa inda ra'si fayaqul tí bá ti ń bọ̀ sáà ìgbèrí rẹ̀ ni ó wà jókòó sí fàyàkùn yóò wà ní àyẹ́tù an-nafsul khabitha yóò ní mo pe ìwọ ẹ̀mí ẹlẹ́gbin yìí ìwọ ẹ̀mí rádaràdá yìí ìwọ ẹ̀mí ìranù yìí ukhruji ila sukhtin min Allahi wa ghadabin iná mọ́ ọlé ni ó yá máa jáde lọ sínú ìbínú ọlọ́run subhanallah tí ò sí pé asàkàfúrú láì má kò sí pé ọlọ́run mi ní ṣe bẹ́ẹ̀ má <laughs> kò sí yẹn má nígbà tí sọ fún kó tó jáde kẹ́mìí tó jáde ó ti mọ ibi tó ń lọ torí pé nǹkan sọ fún ni pé ukhruji ila suqtin min Allah wa ghadabi qal anabi wa ẹnu gbólóhùn tó gbọ́n fatafarraqa fatatafarraqa fi jasadihi ẹ̀mí rẹ̀ ó kàn fọ́ká gbogbo rẹ̀ ẹ̀mí rẹ̀ ó fọ́ká gbogbo rẹ̀ nazaa olólùfẹ́ mi fayantezi fàyàntẹ̀zí kama kàmá yùntázà òsòfò dùmínà sòfò fìlmù mablul wọ́n mọ̀ wá fa ẹ̀mí rẹ̀ yọ àpéjúwò rẹ̀ gẹ́gẹ́ bí ìgbàta bá fẹ́ bó awọ ẹran tá a ti da omi sí awọ ẹran tó ti tutù àwa mú n ta pè ní bíi kí n tó fi ń pẹja yìí ìwọ̀ sí ẹ̀rí bẹ́ẹ̀ nù ẹ́ ṣe rí àwa penetrate sínú láàrin ẹran àtàwọn àti síbẹ̀ àwọ̀ ti ti wá tutù ó ti rẹ gbẹdẹgbẹdẹ mọ́ ara ẹran àwa fẹ́ fà jáde ẹ̀rí pé tá a bá ti fẹ́ fà jáde ntí ọ̀bà jáde ó pọ̀ ó yàtọ̀ sí omi ẹnu àgé táǹkà nǹkan lẹ̀ ẹ̀rí pé ká tó sẹ́gan yóò ti mọ̀ ṣe sẹ́rẹ́ yóò ti fẹ́ mọ̀ dálẹ̀ ṣùgbọ́n eléyìí bí ẹ bá ti ń fà á ní ó máa kọ́ nǹkan mi bá bá ti ń fà á ní ó máa kọ́ nǹkan mi ànábì ni Mósè gbẹ mi kẹfẹ́ rí nìyẹn. wọn náà ṣe àti gbàrẹ kọ́ báyìí ni ẹ̀mí rẹ̀ ó ṣe jáde fàyàkúdù a malakul mọ́tì ó wà mú ẹ̀mí náà fàyídà àkàdà àlàmìyàdáwò àfìyẹ́dì tọ́rọfàtà ẹ̀yìn tó bá ti gbẹ ẹ̀mí òun kò ní jẹ́ ó lo ìṣẹ́jú kan lọ́wọ́ ẹ̀ títí yẹ̀jẹ̀ alu àfi tilkal mọ̀mùsù tí ó fìfi sínú àkísẹ̀ ẹlẹ́gbìn yóò fi bẹ̀ wàyà kúrúdù mí ni àkà àǹtánì rí ìjì ìfọ́tìní wújìdá ti aláwájì ilẹ̀ àrùn òun tí ó wà máa subhanallah yóò burú ju òkú ń bẹ ti ẹran tó ti kú tó ti kẹ̀ èyí tó burú jù lóòrùn lérílẹ̀ òórùn rẹ̀ ó burú jù bẹ́ẹ̀ fàyẹ́sàdúnà bí a fàyẹ́sàdúnà bí a àmàlẹ́ka wà máa mú ẹ̀mí ẹ̀ ìdí yẹn tá nàbí mi sọ pé innamal mushrikuna najasun ẹ̀gbin ní kèfèrí kódà kó jẹ́ pírẹsidẹ́ǹtì ayé wal muslim awil mu'min la ló fi jẹ́ pé ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe wá ní mùsùlùmí wọ́n wàá mú ẹ̀mí rẹ̀ yí gòkè fàlàyàmùrú nàbí alàmàlà ìmìnàlì màláìka ilà kọlù bímọ hadarihul khabith kò ní kọjá pẹ̀lú àwọn màláìka kan àfi kọ́ máa béèrè pé ta ló alẹ̀ mí bú yìí na fulan nubnu fulan wọn lágbájá orúkọ tó burú jáì ló tún fi pè lórí ibú lágbájá mọ̀ ni láyé hátà yàntáyà ilẹ̀ sàmáyé dúnìyà wọ́n bá mú dé sánmọ̀ ayé sánmọ̀ àkọ́kọ́ wọ́n bá ní ẹ wá sí ilẹ̀kùn sánmọ̀ fala yufta wọn ò ní sí thumma qara'a rasulullah sallallahu alaihi wasallam anabi wa kaaya nínú alukurani pé wala tuftahu lahum abuwaabu samaa wala yadkhuluna aljannata hatta yalija aljamalu fi sammil khiyam. wo ni wọn àyà èyí lọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ní kùránì pé wọn ò ní sílẹ̀kùn sánmọ̀ fún tí bá ń bọ̀ kódà kò ní wọ kàkà tí ó fi wọ àlìjẹ́nà ó dìgbà tí ó bá gbanú wọ abẹ́rẹ́ kọjá wọ̀ ṣe ó ti yanjú ọ̀rẹ́ àfi tí rànkúnmí bá lè gbanú wọ abẹ́rẹ́ kọjá fi wọ̀ valig tẹ̀mùsílù tó lágbára ni ó sì tún mú tẹ̀ṣbíhù dímíní lọ́wọ́ wàlá yẹlíjú láyùtáwù láwọn àbọ̀ àbùsàmọ́ wàlá ẹ̀rùkún alìjànẹ́ta wọn ò ní wà alìjànẹ́ta pín yẹn lè mọ̀rọ̀ pé àà ah, lè sọ ó wọlé ọwà lọ mú shahid wa burhan wa hátà yẹlẹjà lìjámánú ìsàmùkìyà pẹ́ tọ́ba ẹ wọlé náà ṣùgbọ́n tí rànkúnmí bá lè gbanú wọ abẹ́rẹ́ kọjá yìí dá hátà tashbihu dominic ní iqamati al-hujja wal-burhan ala istihalati dukhulihi aljanna impossible láyé kò ní wà aljanna àwọn náà sì ń lo ayé tí wọ́n ń dùn báyìí náà ń pariwo náà ń kówó jẹ náà ń fọmọ́sọ̀ ògùn owó náà ń pààyàn náà ń mutí na ń ṣẹbọ náà ń ṣe ṣíríkù náà ń lo àlìjànú owó ibi tọrọ wọn kagun o sọ wa ń bẹ gbogbo ohun tó lè jọrọ rẹ ọkàngun sírù nǹkan báyìí láyé táwọn ni ọ wọn wọn didiri o jẹ wọn sọ pé o ẹ sì di owó wọn fi ọ o torí oyún tá à ń sọ yìí ọjọ́ yìí wọn ló ń bà ọ lẹ́rù nasalula salama fayakulu laaza wajal ọlọ́run wa sọ pé ẹ má jò ẹ má ṣílẹ̀kùn fún o níbi tó wà náà uktubu kìtàbà òfìsì jíìnì fìlà àrèdè sufla ẹ lọ kó kọ rẹ̀ sí jìngbùnjìngbùn torí pé ẹni ilẹ̀ ni ẹ má mọ wókè ẹ lọ kó kọ rẹ̀ sínú èyí tó rẹlẹ̀ jù nínú ilẹ̀ ibẹ̀ ni ẹ lọ kó kọ tiẹ̀ sí pé òun náà jáde láyé fatutrahu ruhahu torhan wọ́n àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ni ah kí wàhálà tó mú káàkiri ẹjẹ́ lẹ́dànù wọ́n bá fi bínú sọ ọ́ láti sọ́mọ̀ wọ́n sọ ẹ̀mí wọ́n sọ dànù oorun gan ti sún àwọn náà torhan wọ́n wàá sọ ọ́ thumma qara'a ànábì wa káyà tó dọ́gba pẹ̀lú ní tí ó ṣẹlẹ̀ ńjọ náà ọlọ́ni wa man yushrik billah gbogbo ẹnikẹ́ni tó bá dorogún papọ̀ mọ́ Ọlọ́hun fàkà ànàmọ̀ kharra minas sama tó bá rí dọ́gbẹ̀dẹ àmì tó bá kú tí wọ́n bá jù ọ̀rọ̀ rẹ̀ yóò dà gbígbà tó jábọ́ láti sánmà fàtàtọ́fù òtọ́yè táwọn ẹyẹ bẹ̀rẹ̀ sí ní sáájẹ eléyìí táwọn sọ kò lè yé ẹni tó bá wà nù plane tó bá wà nù plane àwọn kan wọ́n dìde wọ́n máa sọ fún wọn pé kí plane ọkọ tó gbéra wọn ò kọ́ mọ ṣàlàyé pé àìmọ́ o wàhálà lè fẹ́ ṣẹlẹ̀ o wọn ò ní kọ́ wa bẹ̀rẹ̀ ẹ life jacket kan wà nbẹ ẹ kíní kan èmu ògbésí mú bó ṣe wọn èyí sọ̀rọ̀ sign language ní o máa lò tán bá ti ń sọ̀n ẹbí oníkálukú ò máa sọ kì í mo á sọ fẹ́ nìkan mo bí wàhálà bá ṣẹlẹ̀ ọ̀ràn tí tani ọ̀ràn tí pé kíní kan jacket kò sí tó bá ti sọ pé tán àwọn ti lose control lose control wàhálà ṣẹlẹ̀ tẹ́lómi bá mi délẹ̀ báyìí ó ti kú. ká tó wá sọ pé ọyá o emergency kìíní ẹlọgba bẹ jáde ẹ wá fò ọmọ wò pé kódà kó o nu plane yìí gan o pé ọjọ́ kó fò ìwọ tó ń wo gbogbo o ti ẹ̀ rí mọ́ rí nǹkan kan mọ́ tó o bá sì ń rí kò sí nǹkan kan gi kò sí nǹkan kan bọ́ ọ bá pọ́ síbẹ̀ padà kú ta ni ọ̀wọ́ débẹ̀ wípé nìkan síbẹ̀ kò sí nǹkí kò sí nǹkan kan wí lọ salalu ní dẹ́sàtì kẹ́nìkan wá já ń kó tó máa bọ̀ gan gbogbo ara rẹ̀ ó ti yọ tán kó tó délẹ̀ ànábìnrin bí wọ́n ṣe sọ ẹ̀mí gbogbo obi tí ní wá rìn dé yẹn ó tún wá kéré lẹ́gbẹ̀ẹ́ sánmà tayé òun jubi tó sùpá wà lọ ó jubi tó òun wà lọ ibẹ̀ ni wọ́n ti sọ ẹ̀mí tiẹ̀ ọlọ́run kò sọ wa ń bẹ̀. àwọn tàwí bi ìríhù mi màkánì sahik àbí àkójọ ẹ̀dá gẹ́gẹ́ bí ẹni tí atẹ́gùn gbé láti bí ọ̀nà kan tó tefé tátẹ́gùn jù ú tí ń já kiri tí ń já kiri bẹ́ẹ̀ mi yóò ṣe máa ṣe kiri yẹn títí tẹ́mi yóò fi wá padà wá so mọ́ wọ́n bá ti sọ sínú ìgbà tẹ́mi yẹn bá so mọ́ báyìí mímí ìbẹ̀rù gbígbà tí èèyàn ti dààmú ní ó bá jí nínú sàárè sóhun ní ilé lọ́lọ́ tààrà ilé tààrà dà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ṣèbí wọn sá ti gbé lọ mọ́ṣúárì kò lè ìbẹ́ gbé wọlẹ̀ ìyá rẹ̀ ó fi pọ̀ yóò fi dààmú lójú òfèrèfé ní gbogbo àtẹ̀sìn náà yóò mọ fò kiri wọ́n mọ jù yóò mọ jù yóò mọ jù bẹ́ẹ̀ bá ti gbé wọlé báyìí yóò wọlé sí la yóò wà ń bẹ́ẹ̀ bóyá ẹ pọ́rọ̀ àwọn àfa pọ̀ lórí abala abẹ́ wọn pé sígbà kan bá gbé wọlé ni àbí níbi tó wà náà tí yóò wọlé sí la. fàtúhádù rúhùrù fi jásàdì wọ́n wà dẹ́ẹ̀mí ẹ̀ padà sí ara rẹ̀ wọ̀yà àti ìmàlẹ̀kán àmàlẹ́kà méjì wà bá fàyàkùn láàrin ma rabbu wọ́n ni tààrà lọ́wọ́ bá rẹ̀ fàyàkùn ha ha la adri ní ọmọ nkankan ẹ̀sánú ọ̀rọ̀ ànúbò fàyàkùláàni là wọ́n sọ pé ma hádà rọ́jùlù lẹ́dí bóyá ìsàfíkù kí ló fẹ́ sọ nípa arákùnrin tán gbé dìde láàrin yìí tí sànẹ́fì sọlá àlọ́sálà fàyàkùlù háhá àlà àdìrí yóò ló wọn mọ́ fàyùnádì múnádì mi ní sàmà ìpè kan wà wá láti sánmà àǹkàdàbà abdi irọ́ ló pa ẹrú yìí ó parọ́ fàáfúrẹ́sù mi nà náà ẹ fún láti nù náà wáfta ùlà ùbá abàní náà ẹ sílẹ̀kùn náà kí ooru inú náà ẹ̀ máa yá sí nínú sáré rẹ̀ fàyàtì min harriha wa sumumiha ìwọ ooru láti inú náà jahannam yóò mọ bùtù bí ìgbà tán sí òfin bread káwọn anìkẹ́ni kò dúró bẹ́ẹ̀ bí ó ṣe máa ṣe yìí bí ó ṣe máa yá sí nìyẹn nínú sáré rẹ̀ ọlọ́run ọba kò sọ wa mẹ́rin wàyàdíkù àléyìí kọ́ bùrùhù hátà tàtẹ́lifà fi sàárè rẹ̀ yẹn wà fún ọmọdé bíi pé ẹfọ́n ààrẹ ó sì ara wọn báyìí níbi tí ó fún ọmọdé wẹ̀ àti ìrọ́jò ló arákùnrin kan bá wá bá kọ̀bí wulẹ̀ ojú rẹ̀ ò ní ara rẹ̀ ò ní da fàyàkùn yọ wà ní bí lẹ́dí yẹsùn ní yọ wà ní hádà yóò mú kalẹ́rì kún tọ́tù àti òní ni ọjọ́ tí wọ́n bọ̀ sàdéhùn tó ń gbọ́ láti ẹjọ́ ẹ̀ ó pàdé ó pàdé ó ní ilé mi. fàyàkùúl yọ wà ní mẹ́ni àǹtá ní ọ̀ fọwọ́jú kalẹ́rì yẹjú ubishar ojú rẹ̀ kò sí dáadáa kankan bẹ́ẹ̀ fàyàkùúl àná àmàlù kalkhabith yóò ní èmi ní iṣẹ́ ẹbú tó ṣe láyé ntọ́lọ̀ ń dàrí jama ó dà gẹ́gẹ́ bí ẹni tó wà odidi ilé ìwọ nìkan ló ń bẹ̀ ó wá fẹ́ sùn lálẹ́ ẹnìkan bá yọjú sí ju gbogbo bi lọ ọrùn rẹ̀ bí ìgbálẹ̀ lọ́rùn rẹ̀ ṣe wá pariwo ohun rẹ̀ o lóòkè fẹ́ sá ò lè sá ó wá sá ń ṣe é mọ̀ pé ẹ̀mí gan lè lọ torí pé bp rẹ̀ ó ti high ẹ̀mí lè lọ ṣùgbọ́n kò sí kú mọ́ tẹ́pẹ́ kú ń bẹ ni eyín ò nìkan tó tó lè pààyàn ní tí ó wàá wà pẹ̀lú ẹ̀ nìyẹn yàtọ̀ sí ooru nínú iná tí ó tún máa jẹ́ tiẹ̀ ẹ wá wo iye àwọn èèyàn tí wọ́n ti sin ti pẹ́ tí ó ti jẹ́ ẹni tọ́lọ́ ń gbà lẹ́rú ní tí ó máa ṣẹlẹ̀ sí wọn mọ́sọ̀kú rẹ̀ mọ́lù five hundred ní pa ìníkan náà pa kódà àwọn afáàsọ́ dúkùrá nìkalẹ̀ fayakul yóò wá sọ pé rọ́bì làtọ́kìmí sáà ọlọ́run mọ́mọ́dá yóò parẹ́ torí pé tí ń bà lẹ́rù ni pé ìyà tó wọ́n lọ bá pàdé nínú tí ó tún ju èyí lọ níbi tẹ́nì kan ó ti máa ní ọlọ́run díká yóò sì parẹ́ torí pé èyí tó ń rí yìí ta ló fẹ́ sọlọ sọ fún hadisi yìí afáwa nasaayi ni wọ́n gbà wá àti ibn Majah hadisi tí ó lálàáfíà ni asàfurula rọwá ẹ bẹ́ẹ̀ ni bákan náà afáwa imam ahmed àwọn náà gbà wá ní musnad wọn afáwa abu dawud àwọn náà wọ́n gbà wá àwọn asahabu sunan wọ́n gba hadisi wa àwọn afáàsì dájọ́ lórí hadisi náà pé hadisi tó lálàáfíà tá a bá ti wá gbàgbọ́ yé hadisi yìí òun ni àgbọ́yé iṣẹ́ bíṣẹ́ yẹn ṣe lágbára tó lọ́lọ́run fi wá fi àwọn màláìka yẹn búra ibi tátùbọ̀ tán tí ó kángun sí nìyẹn ẹnìkọ̀ọ̀kan wa bá a ṣe wọ́n ń mílò òkè lọ́ọ̀lẹ̀ yìí opportunity la ní o kóníkàlùkù náà wò bóun náà ṣe ń ṣe o èyí tá a bá fẹ́ nínú méjèèjì àwa náà láàfọwọ́ ara wa ṣe pẹ̀lú ìkúnlọ́wọ́ ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú mímọ̀ sí ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ ọba fi sọ pé wọ́n náà ṣe hàn tí gàrẹ́ kọ́ ọlọ́run ọba ni mo búra pẹ̀lú àwọn màláíkà tí wọ́n gbẹ ẹ̀mí àwọn kèfèrí ní tipátipá mo fi búra ọlọ́run ọba ni mo fi àwọn màláíkà tí wọ́n gbẹ ẹ̀mí àwọn mùmíní ní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ní mo fi àwọn mo fi màlẹ́kà náà mo fi búra ọlọ́run ọba ní mo fi àwọn màlẹ́kà tí wọ́n máa ń lọ tí wọ́n máa ń bọ̀ nínú afẹ́fẹ́ tí wọ́n ń jẹ́sẹ́ tọ́lọ́run ọba rán wọn kí ọlọ́run ọba ní bí ìgbà téèyàn ń lùwẹ̀ nínú afẹ́fẹ́ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń jẹ́sẹ́ tọ́lọ́run ọba rán wọn ọlọ́run ní mo fi wọ́n búra ọlọ́run ní mo fi àwọn màlẹ́kà tó ẹgbẹ́ kò sẹ́ni tó lè ṣáájú wọn tọ́lọ́run bá rán wọn ṣẹ́ gbogbo àwọn ṣàyàtìn tán máa jí ọ̀rọ̀ gbọ́ bí wọ́n ṣe yára tó amọ̀lẹ́kà ó ṣáájú wọn tí wọ́n bá fẹ́ múṣẹ́ wá sérílẹ̀ wọ́n yára wọ́n yára ju àṣá kìí ṣe ayára bí àṣá ọlọ́run ọba ni mo fi wọ́n búra ọlọ́run ni mo fi àwọn mọ̀lẹ́kà tí mo gbéṣẹ́ lé lọ́wọ́ bójò ó sì máa rọ̀ iye òjò tí ó rọ̀ wọ́n sì ṣe bí mo ṣe rán wọn tí wọ́n ń darí àwọn àlámọ̀rí kọ̀ọ̀kan tá a gbé fún kó wá èyí tá a ní kó gbẹ̀mí òun kọ́ ló ní iṣẹ́ òun iṣẹ́ tá a ran ni èyí tá a ní kó mójútó iye òjò tí ó rọ̀ iye òjò tí ó kàn Mikael gbogbo àwọn àlámọ̀rí tá a gbélé wọn lọ́wọ́ bí gbogbo ètò yẹn bí wọ́n ṣe mójútó ọlọ́run ọba ni mo fi wọ́n búra tí kankan ò sì wọlé. pẹ̀lú mọ́jà bí rọ́ọ̀. ọlọ́run ọba ni gbogbo ohun tí mo fi búra yìí ẹ lọ ọjọ́ ohun tí mo fẹ́ kẹ́ gbọ́yé gangan nìyí yẹ̀wọ̀n tẹ́rìjú fúrọ́jífà níjọ́ tí ìwárìrì yóò bá kó wá àrọ́jífàtù òun náà ní kí gbogbo nǹkan máa mì kó mọ́ fara rọ tẹ́tí bá ọ àrọ́dífà tí nǹkan bá wá mì tìtìtìtì ntẹ èèyàn ó máa fọkàn sí ni pé tó bá padà fararọ èyí ò ní fararọ tẹ́tí bá wà rọ̀ dífa èyí tó burú jù yẹn yóò tún rọ̀ dífa rẹ̀ ni yóò tún tẹ̀lé láyé ń bí tí nǹkan le wọn ò ní gbé nǹkan bá le le yóò padà dẹ̀ tíjọ́ gbéńdé alikiyama kò ní dẹ̀ ìnira le sí ni ìgbádùn náà yóò máa ọlọ́run ní àwọn ọkàn kan àwọn ẹ̀mí kan níjọ́ náà wọ́n á jífa wọ́n mọ̀ lù popopo bí ìgbà tí yóò bọ́ọ̀lẹ̀ lẹ́nu olówó ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe ṣẹlẹ̀ ojú àwọn ènìyàn kan yóò kú rẹ̀tẹ̀ tẹ́ bá ti rí wọn ẹ ti mọ̀ pọ́rọ̀ wọn ti wọ́ ẹni tọ́rọ̀ rẹ̀ bá dá síbi tọ́ da bí ò bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti wojú ẹ̀ ojú ń yẹ ọmọ ìdí ìnà bẹ̀rọ̀ ojú àwọn kan ó tutù ṣùgbọ́n àwọn kan ń bẹ ojú abúsọ́rù wọn ojú wọn yóò kú ẹ̀tẹ̀ ní títí yẹpẹrẹ ẹni tí wọ́n wà máa sọ ni pé a ah, ah, iná ẹlẹ́mọ̀rọ̀dọ́dọ́ náà fi àfihàn ǹjẹ́ wọ́n tún wá lè dá wa padà sáyé mọ́ báyìí ǹjẹ́ tún lè jẹ́ ẹni tí wọ́n dá padà sáyé. ǹjẹ́ a tún lè padà di ẹni tó ṣe wípé bá a ṣe wà tẹ́lẹ̀ wọ́n dá wa padà síbẹ̀ torí pé Ọlọ́hun bá ní tẹ́ ẹ bá ti jẹrà tán á tún gbé yín dìde wọ́n wà máa béèrè pé só lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àyídákùnà ìdọ́ ọmọ nàkírọ nígbà tégun wá ti kú kẹ́kẹ́ ǹjẹ́ a tún lè padà tún di ẹ̀dá ǹjẹ́ Ọlọ́hun tún lè gbé wa dìde mọ́. wọ́n ní eléyìí ò lè ṣẹlẹ̀ jàre tó bá wá wáyé bẹ́ẹ̀ tó jẹ́ pé a tún padà dèèyàn padà láti lè jábọ̀ ọ̀sẹ̀ tá a gbélé ayé ṣe ìdáhùn káràtún khasira kárà rújú a jẹ́ pé ìdápadà tòfò nìyẹn torí pé àwọn náà mọ tí wọ́n gbélé ayé ṣe pé ah, ọlọ́run ò gbúdọ̀ tún gbé àwọn dìde kó wá bẹ àwọn léèrè táwọn gbélé ayé ṣe fàìdá ayé aṣájúrọ̀ tún wáhídà ọlọ́run ọba ní kò lè tó bẹ́ẹ̀ ìgbà tí èyí ṣe pọ́n wọn ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ní ìdí kó wọn lọ máa kó nǹkan kan jọ tó sọ yín déyàn padà ẹnu kákan jágbe mọ ẹ̀yọ́ yá gbogbo ẹ̀ ó sọ mọ́ra wọn ni kò nọ́lọ́ ní nǹkan kan gbogbo ohun gbogbo yín ó tún fi padà fa iná mọ tó wá ìjágbe ṣoṣo náà lẹ́tùn fi dìde gbangba wálíà níwájú ọlọ́run tẹ́ lérò pẹ́ ń sùn tẹ́lẹ̀ ẹ bàbára ní gbangba níwájú ọlọ́run bí kó wá sí rí ẹ tún dìde bẹ́ẹ̀ níwájú eléyìí kó tó kó yé wa wípé ká lọ dájú wípé wà ولكننا إذا جئنا بعثنا ونسأل بعد عن كل شيء ونسأل بعده عن كل شيء èyí tá a fẹ́ mú nínú tẹ̀síìrì yìí òkun eékùn kó ní ọmọ mọ́nú ẹ̀ ṣe wáàsí fúnra rẹ mẹ́jẹ nìkan kó ṣe wáàsí fún ọ èyí tó bá wù wá tá a fẹ́ nínú méjèèjì kóníkàlùkù ọ̀sẹ̀ sáré ẹ̀ẹ́dàmọ́tà fọ́ àwa abẹ́lẹ̀ ọ̀hún ọba aláforíjì kò foríjì ẹnìkọ̀ọ̀kan wa òkun èkùn kó ní ọmọ màá níbi tí kò wá kù sí kàtọ́rọ̀ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run lẹ́sàárọ̀ lẹ́kọ́ ẹ̀ẹ́dàmọ́tà fọ́ ànẹ́ وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما